الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته آه إن شاء الله تعالى آه آيات ما تسوى ìdánilẹ́kọ̀ọ́ tá a máa lọ. Ìtí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ́ra. Àlàyé tí a ṣe fún àgbẹ̀yìn òun náà ni nípa ṣíṣe àlùwàlá. A sọ àwọn orígun àlùwàlá fún wa. Àbáwọn ọ̀ràn yẹn. Inú rẹ̀ ni kí abọ́ ojú lára bíbọ́jú wa ni ká yọnu àti ká fínú wà bákan náà ká fọ ọwọ́ wa bí ìgúnpá bákan náà ká pa orí wa ara pípa orí ni kí a pa ìtúná lẹ́yìn náà ni àfọ ìṣẹ̀wádé kókósẹ̀ kábí ṣe yára yára kábí tó tẹ̀léra wọn gẹ́gẹ́ bó ṣe wá ní ìsìn ẹ̀sìn. Nam àwọn kankan wà tó yẹ pé àwọn nǹkan wọ̀nyí a nífẹ̀ẹ́ àwọn ni bàbá bẹ́ẹ̀ ṣàlùwàlá nígbà tó bá ń ṣàlùwàlá lọ. Yóò tó jẹ́ kí ládàlú alára kó tó dáa nínú rẹ̀ òun náà ni kí a tó bísímìlá ń bẹ̀rẹ̀ àlùwàlá bá a bá rántí ṣe ẹni tá a bá ti rántí ká ṣe ẹni pé lè iná ìgbà tá a bá fẹ́ jẹun kété ìgbà náà ti ṣe bísímìlá ní bẹ̀rẹ̀ oúnjẹ kò sí ní ìgbà tó bá rántí. bákan náà ká ní pákó àbí tó bá lè dúró gbé pákó bí búrọ́ọ̀ṣì wọn pákó rọrùn bí búrọ́ọ̀ṣì lọ torí pé ó yẹ kébi tá a ti fẹ́ ṣàlùwàlá ìtàlá wa pákó dùn yọ ń tara sí ètò ìrìn pákó tó wá ní káyìn tó wá fẹ́ ṣàlùwàlá nínú tó yẹ kí ládàá wa pọ̀ sí ni kìrìkà lẹ́yìn rìn kó wá pọ̀ bí ìgbà pàṣẹ jí láàárọ̀ ìyẹn kákàbí ṣe tó ń mẹ́ tó nínú tí ànábì ní ó dá mi pé tí o bá sọ pé yóò di ọ̀ràn èèyàn fún wa gan ni wọn bá ṣe bí wọ́n pé yóò ní wáyà ni wọn bá ṣe lọ́rùn èèyàn nígbà tá a fẹ́ ṣàlùwàlá nínú tá a fẹ́ lélẹ̀ àtòbí fún náà ń bẹ̀rẹ̀ àlùwàlá ká rẹ̀ pákó tó bá rọrùn bẹ́ẹ̀ bákan náà ká fọ ọwọ́ wa dé ọrùn ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ọrùn ọwọ́ rèé nígbà tá a bá bẹ̀rẹ̀ àlè àlá ká fọ adọ́rùn ọlẹ́ mẹ́ta káwa gbọ́ yé ẹni ká fọ wa ìgúnpá nínú ọ̀ràn àyà àlè àlá ni yìí tá a kọ́kọ́ fọ ọ̀dọ́rùn ọwọ́ nígbà a bẹ̀rẹ̀ àlá kò kọ́ fa èyí tá a padà sọ sí gbégbópa o nígbà tó lómi bá bẹ́ẹ̀ ṣàlùwàlá tó bá di pé òde kan sọ wọ́lé mẹ́ta nígbà tó bá gbé àlùwàlá rẹ̀ nígbà tó bá di ọwọ́ ibi tó ti gbé rẹ̀. E gbàmẹ́ta ta kọ́fọ̀ ya kan fi pé kọ́ wá mọ́ ni ibi eré ìkànnì ibi tó ìkànnì parí sínú láti gbé nígbà tá a fẹ́ fọwọ́ dé ìgbọ̀npá òun kí láti ọ̀rọ̀ ọwọ́ ẹ̀ láti wá gbé dé ìgbọ̀npá á gbé láti ibi ìka wa náà ni. bákan náà afẹ́ tó bá rọrùn bẹ́ẹ̀ pẹ́ẹ́dẹ́kẹ́ yíyọnu wa àti fífúnmọ́ wa ọwọ́ kan náà láàbì ṣe lẹ́ẹ̀kan láàbòmí sọ́wọ́ bẹ́ẹ̀ fáàbí ń gbé tẹnu láàmú gbé sínú àmọ́ gbó tẹnu àmọ́ tú àmọ́ fi mú àmọ́ fàjáde lẹ́ẹ̀mẹ́ta ẹlòmí ní kí n sábà rọrùn ṣùgbọ́n tó yẹ kó rọrùn àti dáa jù kéèyàn ṣe òun nìyẹn. bákan náà ẹni tá a bá fẹ́ fi imú ká fi mú yẹn dáadáa kó mi ó dé mú wa tupa níbi ìfawọ́lá òkú àsìgbègbè wòdó a ẹ̀sàlọ́lá dáadáa bàbá alébùsùn ní ìsìnṣáàfin tí ẹ bá wá fẹ́ fi mú ẹ fi mú yẹn dáadáa ńlá ń takò náà sọ ìmọ̀ ànábì náà àyàfi tó bá ń gbàwẹ̀ kó mi mú bá lọ gba imú yẹn dé ọ̀nà fún mi èyí ó fún mi sí mú náà ṣùgbọ́n kò ní tó gbà tó yẹn ò gbàwẹ̀ tí ẹ bá gbà yẹn ṣe àfàjáde padà nínú tá a fẹ́ ni káfíìmù yẹn nínú tá fẹ́ ni tẹ́lẹ̀ yìí tá ń kà yìí ipò ohun ò tó àwọn àtàkọ́kọ́ tá a sọ nípa èyí tó jẹ́ ọ̀ràn èèyàn ká bọ́jú ká ọ̀rọ̀ dé ọ̀rọ̀ ọwọ́ ká pa orí ká fọ ẹsẹ̀ àtàwọn nǹkan mi tó rọ̀ mọ́ àwọn ìyẹn àwọn gẹ́gẹ́ ní ọ̀ràn èèyàn àwọn eléyìí nínú tó tó pọ̀wọ́ lè tá fẹ́ ni. bákan náà kákọ́ máa ṣe ọ̀tún bí fọ́ọ̀tún sí i lágbègbè ń sọ ọwọ́ ń sìn ọwọ́ méjì ní ẹsẹ̀ méjì ní kárí pé ọwọ́ ọ̀tún la kọ́kọ́ fọ̀ ká tó fọwọ́ òtòsí àníbà mọ̀sán rasọ́lá ń gẹ́bí àwa àṣàfi sọ ẹni kánà rasọ́lá yòṣìbò tàyámúná fìtànà òlé wàtàrọ̀ jólé wàtòhóríhi wàfìṣà ní èkó lẹ̀ ẹni a máa wu ànẹ́bì tó bá fẹ́ ṣe nǹkan ní nǹkan tó bá dáa tó bẹ̀rẹ̀ látàkọ́ ọ̀tún fíta náà ó lè sani bá fẹ́ wọ bàtà ń sìn ẹ̀kẹ́ tí ní kọ́ wọ̀ ẹ̀rí pàwọ̀ yìí sọ̀yìn àkàtà wọ bàtà náà ni ìjọba ti kọ́ wá náà láwọ̀ ẹ̀kẹ́ tó lọ́la náà kọ́kọ́ máa ń wọ̀ pàtàrọ̀ jólè sani bá fẹ́ yarun ẹ̀kọ́ tó dání kéèyàn ya ẹsẹ̀ tùmí lómi ẹ̀yin obìnrin tẹ̀ ń di irun sí ẹ sọ fún yàrá dèrè pé ẹgbẹ́ ọ̀tún ní kọ́ọ̀lù kí ni kò ti gbé o. pàtó húrì àti ibi ìmọ̀ra rẹ̀ ìmọ̀ra ń sọ̀rọ̀ ọ̀tún lákọ̀ọ́fọ́ olùsọ̀rọ̀ sí ọ̀fìṣàní ìkúnlẹ̀ àti gbogbo nǹkan tó bá da sálẹ̀gbà fẹ́ ṣe. láàbẹ̀ hmm? sí ẹ̀sẹ̀ ọ̀tún kákọ́ sí. náà irú ìta sọ́ọ̀dì pé ìrìn abẹ́ dirun ó gbé akọ́ọ̀tọ̀ àbí tó bá fẹ́ tu kọ́ èwo ni ó kọ́ gbé tábà gbọ́ ilé ẹgbẹ́ òsì ẹgbẹ́ kejì mi ẹtì rẹ̀ gbé tí ẹ bá wọ bàtà pẹ̀lẹ́sẹ̀ ọ̀tọ̀ tí ó bá bọ́ gbọ́ ẹsẹ̀ òsì lẹ́yìn kọ́kọ́ kọ́ gbọ́. wọ́n ní tí ẹ bá wá ṣàlùwàlá ó wá béèrè láti ọwọ́ òsì kó tó fọwọ́ ọ̀tún nígbà tó débi ẹsẹ̀ ó fọ ẹsẹ̀ òsì ó tó fọ ẹsẹ̀ ọ̀tún kí ìdájọ́ àlọ́ àlá yẹn tó lálù àlá bí ìlálù àlá kò ní àlọ́ àlá tó ní àlọ́ àlá lásà ẹ̀fà lélẹ́yìn ń sin tó fi ń jẹ́ kó dáa ní tó bá lè ṣe bẹ́ẹ̀ tó bá fi ẹsẹ̀ òsì kó tó fẹ́ ẹsẹ̀ ọ̀tún ó lálù àlá ṣùgbọ́n àwọn afá sọ pé ní aláìlẹ́kọ̀ọ́ ni aláìlẹ́kọ̀ọ́ ànábi gbé nǹkan kalẹ̀ kò wájọ òun lójú aláìlẹ́kọ̀ọ́ ni orí ẹni bẹ́ẹ̀ kò lẹ́kọ̀ọ́ àbárí pé ò lẹ́kọ̀ọ́ o wọ́n ní kí ló dé àárẹ̀ ní ṣe ìtọ́ gbé ìkàlẹ̀ pé ọ̀tún tó ní kọ́ máa ń tó ń bẹ̀rẹ̀ ìwọ́ abẹ́rẹ́ lẹ́tọ̀ọ̀sì ó lẹ́kọ̀ọ́ ìgbà àkànní ní kò ní àlò àlá ni lò nínú ta tó fẹ́ òun náà ni eléyìí kí àwọn ìbẹ̀rẹ̀ kẹ̀kẹ́ lọ́wọ́ ọ̀tún ẹgbẹ́ ọ̀tún bí fọ́ọ̀tù sí nínú ìmọ̀ra wa wọn á ní kí ẹsẹ̀ mọ́ra nìkan lànà ibi tí mo ṣe gbogbo tó bá dá tí ó bá ya wọn tí ó bá wa sọ aṣọ tó ní ọwọ́ ẹ̀sìn káàtọ̀ ọ̀bọ̀ tọwọ́ tó bọ̀ bìfọ́ owó sí ni wọ́n sọ kòtò kókó wọ ẹsẹ̀ ọ̀tọ̀ bìfọ́ ẹsẹ̀ òsì gbogbo tí ó bá ti dá ìfẹ́ ẹ̀fẹ́ wọ tọ́lẹ̀tì ẹsẹ̀ ẹsẹ̀ ìsìlámù ìmọ̀ fi ẹ̀sìn níbi tẹ̀lé tí ó bá jáde ẹ̀sìn sí nìkan gbé jáde. gbogbo àwọn ẹ̀kọ́ yìí tó yẹ kí a mọ̀ ní. bákan nínú ta tó fẹ́ nígbà tó wà ń sálọ àlá ó ní ká fọwọ́ gbó ààyè ibi àlọ́yà tá à ń ṣe yìí ká ti ká fọwọ́ gbó. ìtumọ̀ ẹ̀kọ́ ni afọwọ́ dé ìfúnpá bí tí ìbá ń fọwọ́ fọwọ́ afọwọ́ gbó ẹgbẹ́ tó bá fọwọ́ gbó pẹ̀lú àlùyà lápẹjú ẹgbómi lẹ́yìn sì tí a tọwọ́ bọ lómi ẹ ṣùgbọ́n ó dé mo dé ìgbọ́npá kó yọ ó fọwọ́ lẹ́kẹ̀ lónìí yẹn àkọ́kọ́ ó ti ti bọ ní ẹ̀kejì ó ti bọ lẹ́kẹta ó débi ọwọ́ kejì kó tó ní ẹbẹ̀ ó débi ẹsẹ̀ tó pẹ̀pẹ̀sẹ̀ bọmi ni kẹ́mi ẹ láti mú dé ọ̀nà ẹsẹ̀ láì fọwọ́ gbó lálùwà láyé ṣùgbọ́n kó fọwọ́ gbó ló tó fi ń dáa àwọn ará àfáàfẹ́ ní ìgbà míì ń bẹ kó fọwọ́ gbóyìn olè dọ́rin yìí lágbèjú omi téèyàn ń lò pọ̀ tó bá dẹ̀ ń dẹ́mi yàrá yàrá àbí omi ó tán tó bá ń pomi téèyàn máa fọwọ́ gbé ìlókù kú yí ọwọ́ omi lè bá dé gbogbo àyè yókù irúgbà yẹn kó fọwọ́ gbóyìn ó di kíni ọ̀ràn èèyàn fún torí pé omi tó ń lò pọ̀ òjò tẹ́ bá rí ní tẹ́sà tó tẹsẹ̀ bọ ọrọ̀ omi tó mọ́ tómi yẹn mú dé ọrùn ẹsẹ̀ nítọ́kọ̀lẹ́ sọ fún pé àtọ́bàdẹ̀ fọ́ ogun fi ń dáa ni ṣùgbọ́n tómi bá ti débi tẹ́ ẹ kó dé ìyẹn ti ní àlùwàlà. bákan náà àtàtẹ̀sílẹ̀ tòlùgọ́sùn nínú tá a tó fẹ́ ó ní pé àwọn nǹkan tá a máa ń wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yẹn afẹ́ ni kìí ti tú láàsì afẹ́ ni. lágbèjì nígbà tó yẹ bá bọ́jú ìyẹn lè bọ́jú lẹ́ẹ̀kan ó sì lè bọ́ lẹ́ẹ̀mejì ó lè fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta tó bá débi ọwọ́ ó lè fọwọ́ lẹ́ẹ̀kan ó lè fọwọ́ lẹ́ẹ̀mejì ó lè fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta kódà àárí ní ẹ̀rí pé èèyàn lè fàwọn kan lẹ́ẹ̀mejì tẹ́ẹ̀kan jẹ́ ẹ̀mẹ́ta tẹ́ẹ̀kan jẹ́ ẹ̀kan ṣùgbọ́n káṣe lẹ́ẹ̀mẹ́ta afẹ́ ni èdè tó láti kí ẹ bá láti pé àkọ́kọ́ tó ń ṣe kò ti ká lágbẹ́ni nígbà tó yẹn fọwọ́ tó ò bá káwọ́ rẹ̀ lákọ̀ọ́kọ́ ó dẹ̀ ó di tíláàsì fún fóun fi mí kú pọ̀tí ẹ̀kọ́ yẹn ó ti ká gbogbo ẹ̀ tó bá ń fi ní sẹ́lẹ̀ kejì ẹ̀kẹta tó fi ń dání káwá gbọ́ o àwọn nǹkan tó jẹ́ méjì lára wa tó bá ti ṣe kan lẹ́ẹ̀mẹ́ta ọ̀rẹ́ ní ẹ̀sìn bí ìbéèrè síláàsì lẹ́ẹ̀mẹ́ta ọgbọ̀rọ̀ ṣe kejì lẹ́ẹ̀mejì o kọ fọwọ́ tó lẹ́ẹ̀mẹ́ta kọ fọwọ́ sì ní ẹ̀ẹ̀mejì òun náà gbọ́dọ̀ jẹ́ mẹ́ta yẹn ti yàtọ̀ síra náà èyí tó lè tó lè yàtọ̀ ní ẹ̀ka ara tó bá ti yàtọ̀ sí kejì lágbègbè nìsín kéèyàn bọ́jú lẹ́ẹ̀mẹ́ta kó wá débi ọwọ́ kó fọ́ lẹ́ẹ̀mejì kó yàtọ̀ sí ara wọn. bákan náà ẹ̀mẹ́ta ni ó pọ̀ jù ní èèyàn gbọ́dọ̀ fún wa tó pé kó mọ̀ọ́mọ̀ kó sọ́dẹ̀ mẹ́rin ìyẹn ìkọjá láti ń wọ àlùwàlá tí ń ṣe. bákan náà nínú ta tó fẹ́ oní ẹni pé ká fomi díẹ̀ díẹ̀ ká fomi díẹ̀ díẹ̀ ká má máa fomi yàrá yòlù ká má ṣe ìkọjá làǹdí omi ẹni Abdullahi bin Amr ó gbà nílé kan wá pé pé lárúbáwò kò kan wá bá nàbí fàṣálà alẹ́lẹ́wùdó ó bá bí ààrẹ pé bó tiẹ̀ láwọn náà ibà àṣàlọ́ fún ilé ẹ̀mẹ́ta mẹ́ta oní mẹ́ta mẹ́ta ànábì ti fún súnmọ́ paul aval wudu ànábì ní àlùwàlá bá ti ń ṣe rí o fàmìnìsáàdà aláhàfà ẹni tó bá ṣe tó tún jẹ́ mẹ́ta lọ àkọ́dé àfáà ó ti jẹ́ kí ni ó ti ṣàìdá àwòtà àdá àwòzọ́làmù ó ti kọjá là bákan náà ó ti ṣàbùsí so àáfọ̀ mi díẹ̀ díẹ̀ alimami ahmad wọ́n ní. تبقى من كلا تفكي فكي wala ولا ولاؤه بالماء يعني ara ina ìgbọ́yé táwọn ká èèyàn àgbọ́yé rẹ̀ kú díẹ̀ pẹ̀lú pé kó mọ lómi nílò bó láti kò lò kọjá là kí ẹ ṣe omi lẹ̀ kó mọ̀ sí kó mọ̀ dára àbí kó gbé omi kóróbá ńláńlá kan kó fi ṣe àlùwàlá ẹ̀rí pé tábà wọn fi kí ọmọ ẹ ṣe dédé òdiwọ̀n omi táwọn ọmọ mi ṣàlọ́ àti wọn fi ń wẹ̀ nítorí kéré ni. onípa fẹ́ náà ni pé ká mọ́ sómi ká mọ́ lomi nílùú àpà ká mọ́ kọjá làǹdí lomi kódà kó jẹ́ pé inú kódà kó jẹ́ bí inú odò ńlá la wà pèsè bódò ní kò lè bẹ́ẹ̀ lábẹ́jọ fẹ́ sàlọ̀ ẹ̀ fẹ́ bomi inú odò pẹ́ bódò yìí pọ̀ jẹ́ gbé kóró bá kẹ́kẹ́ jẹ́ kí fi sàlọ̀ díẹ̀ yẹn nípa ọ̀gbìn kábà tóbi tí èso gbò omi tí wọ́n rán yọ ni ẹlòmíìsì omi ìdálẹ́ ìdè pápù tọ́dọ̀ ní tí mo tún sọ̀rọ̀ lọ pé kí owó mi tó nìkan ní tábà kọ sínú kórè bá kan tábà kọjọ yóò kú kọjá àlàtí wa ń bì yẹn bákan nípa tó fẹ́ ni pé tá a bá ṣàdúrà tá a bá ṣàlù aláṣẹ ká ṣàdúrà bí bó ṣe wà nù àdéhìí mọ́rùkùn tàbí ọ̀rùn jẹ́ra nù àníbi ní mẹ́rin mùsùlùmí kò sí mùsùlùmí kan yàtàwà bọ́ kí ó sàlùwàlá fàyó sínú ìwòdó à tí wọ́n sàlùwàlá yẹn dáadáa tí mo yàkú tó sọ pé ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan abduhu wa rasuluhu illa futihat lahu abwabul jannati thamaniya kò sí mùsùlùmí tó ṣe rẹ̀ àbíkẹ́ sí lẹ́kùn àlùjẹ́nà mẹ́jẹ̀jọ fún ẹ̀mọ̀ ọ̀nà ńlá nìyẹn kẹ́ sí gbogbo lẹ́kùn àlùjẹ́nà fún ẹ̀mọ̀ òwòlé yẹ́dúkúlù mi ayé ha ṣá gbogbo àbí tí ó bá wù gbà wọlé ní àgbàdo àfẹ́ ká ṣe ni ṣùgbọ́n ní bídíà tó wà láwùjọ àgbẹ̀ tẹ́nu bá rẹ̀ ṣe wà náwó tó kẹlẹ́ wọ́n máa wo sẹ́nu ọ̀gbẹ́ àkẹ́ṣàdúrà yìí bàbá ṣe tán níta fẹ́ ká sọ pé Allahumma ja'alni mina tawwabin wa ja'alni mina al-mutatahhirin nínú tí a tó fẹ́ kí ẹ̀ ń so inú àwọn nǹkan tí ó dá ká ṣe nílé bákan náà nínú ta tó fẹ́ téèyàn bá ṣàlùwàlá ó pinnu ráka méjì afẹ́ni tó bá rọrùn fún yẹn bẹ́ẹ̀ kí yẹn kírun ráka méjì nígbà tí ó bá ṣe àlùwàlá tán. Ṣé bí wọ́n á àdéhùn ẹ̀ ẹ̀mùrán ọmọ rẹ̀ Usman bin Khattab Usman bin Affan ọ̀dẹ́lá tààlà ànìf tó ní Usman ní ẹbá ń gbómi wá àlùwàláwá ẹlẹ́dì gbomidé Usman wá ṣàlùwàlá lójú àwọn èèyàn lẹ́ni tí ń kọ́ bá níbi ìṣàlùwàlá ó wá ṣàlùwàlá ó wá níbi mo ti ṣàlùwàlá yìí ò ní mo rí tánibí mo ń ṣe tàníbi àníkẹ́ tó bá ṣàlùwàlá báyìí tó wá lọ kí nẹ́kẹ́lá méjì tó fọkàn kí kí ó rò rò kúrò ní ọlọ́run forí ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò fi jì nínú bá tó fẹ́ kéèyàn sí ní nọ́fílà nígbà téèyàn bá ṣàlọ̀ ọ̀la tán torí pé nígbà yẹn òfin téèyàn ṣàlọ̀ àti èrè kó fẹ́ kírun àríwẹ̀kọ́ nọ́fílà kódà àwọn afá bá débi pé àsìkò tí a kọ̀ kéèyàn nọ́fílà tó yẹ pé sábà bíi pé rẹ̀ ṣàlọ̀ ọ̀la tán ni túndé àlọ́ àlá yẹn ò lè yẹn irú àsìkò tá a wà ilẹ̀ yẹn asún ìwà abẹ́ni tó fẹ́ wọ mọ́ṣáláṣí nẹ́fílà méjèèjì náà fáwọn ọmọdé pé nẹ́fílà tó ní sábà bí pé èyí ò déédéé fẹ́ sọ fún ìfẹ́yẹ nẹ́fílà ṣùgbọ́n torí àlùwàlá tó ṣe kí ni tó ṣe yẹn ni pé àdéhìsì tó ní tẹmọ ṣàlùwàlá tẹmọ yẹn nẹ́fílà láwọn àsìkò kan kò bẹ́ẹ̀ nìyẹn wí abẹ́ńdẹ́ pé bùkátà kan gbé wá mọ́ mọ́ṣáláṣí láti kò ní. ṣèǹtà fẹ́ mẹ́rin pé àlùwàlá yẹn ti àbí nẹ́fílà yẹn tá a fẹ́ ní ìtàbáṣà àlùwàlá tó ní. náà wọ́n ní ìtàbáṣà àlùwàlá tó nínú tí kò burú onítẹ̀sífà àbọ̀ ìwòdó bìmìndé wànáhẹ̀ alẹ́nu ara wa pẹ̀lú bẹ́yà ń kásí fún bẹ́yà tó rẹ̀ ní bẹ́yà ara àgbẹ̀ká sọ̀tàn ní alẹ́ fi múra. yẹn sábà àtọ́bá yìí ọkàn nínú gbogbo mi yẹ kúrò lára ẹ̀ ní. ṣé a sọ pé gbogbo tó ṣe ní ìlú ti nù kúrò lára rẹ̀ ara kò nu àlùwàlá kò lára àlùwàlá rẹ̀ sì wà lára rẹ̀ hmm? òyìn lè nu ara rẹ̀ ní nígbà yẹn. wọ́n ní ṣùgbọ́n nínú àwọn àdádálẹ̀ tó wà ní àlùwàlá òun ni pé kí èèyàn kó fẹ́ sàlùwàlá kó a máa ṣe nàwó ètù kó máa ló ń dà ní àlùwàlá àbínú àdádálẹ̀ ni pé àwọn àdúrà kan tí àwọn èèyàn fi síta àmúdìlá irú rẹ̀ ti ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ ọba pé àgbọ̀yé àwọn èèyàn náà ń tẹ̀síwájú oníkẹ́ tọ́ba bọ́jú ìtọ́wé bẹ̀rẹ̀ àlámọ̀ náà wílé kọ́ni tó nìkan bá sọ́rí tọ́ba fẹ́ fa etí ìtọ́wé bẹ̀rẹ̀ tọ́ba fẹ́ fọwọ́ ìtọ́wé bẹ̀rẹ̀ tọ́ba fẹ́ fọ ẹsẹ̀ ìtọ́wé bẹ̀rẹ̀ gbogbo nǹkan yìí máa ń sọ ẹ̀sìn líle fáwọn èèyàn ni ẹ̀yà làmọ́ sọ pé bídíà ìmọ̀ sẹ́sìn lè fáwọn èèyàn ni ṣùgbọ́n níbi dé àwọn gan mọ́ máa ń sọ pé àwọn gan làwọn mẹ́sìn lọ àwọn oníṣúná náà mẹ́sìn lé bẹ́ẹ̀ ni àwọn oníbídà náà mẹ́sìn lé àmì èèyàn tó yẹ kó torí àníyàn tí ó mọ àti àwọn àdúrà ilé òfin kí ni ó ní òun mọ tí wí ni kí bá fọwọ́ òun mọ tí wí kí bá fojú òun mọ tí wí bẹ́ẹ̀ ni ààrẹ lè kẹ̀kẹ́ ní orí nǹkan àníyàn gan tá a dà pa fẹ́ inú ọkàn wa ló wà táwọn mẹ́tẹ̀lé fáwọn èèyàn níbi tọ́nà ìdìwà kí wọ́n dira rẹ̀ tó máa ní àdúrà kan wà fún orígun oríkèéríkèé ara ní ìyẹn lè máa ṣe àdúrà ìyẹn lè ti ààrẹ rí fún mi. bákan náà omi tá a lè fi ṣàlùwàlá ayélujára tútù àti lílo omi kíni omi gbígbóná. Sọ́dí agbómi kaná kò sọ́ di ẹ̀gbin. Bẹ́ẹ̀ kó mi tó mọ́ ní ẹ̀rọ náà ni. Ògbà eléyìí náà ni tí ó yẹ kí afákíyèsí rẹ̀. Àwọn tó wá ń ba àlùwàlá jẹ́ ó pọ̀. Ní tó ń ba àlùwàlá jẹ́ òun ṣe gá ó tọ̀nà àbóyá àgbẹ̀ àbóso. ìlú náà sọ pé ó já àdùkún nílẹ̀ lẹ́gá èkó ọgbẹ́ni tó bá ti lọ sí ibẹ̀ ìgbẹ̀nsẹ̀ àlùwàlá rẹ̀ bàjẹ́. bákan náà níbi láyé kúbárù lọ́wọ́ sọ̀láta àdìkún ìfà àdáfà àtàyàtàwàbà ẹnì kọ̀ọ̀kan yín tó bá ti dẹ́gbin wọ́n ó so ó yàgò tọ́ àbẹ́gbẹ́ ńlá àìdọ̀ àbí ní fásitì ọlọ́run ní gba irun rẹ̀ títí ìsàlọ̀ ara mi torí pé tó bá lálùwà láfẹ́lẹ̀ yẹn ti já. bákan náà ti so nígbà táyé ẹnìkan béèrè pé òun máa ń rò pé sí nǹkan jáde lára àwọn lórí ìmú ànábì ní fàlàyà ń sọ́dọ̀ fàátà yẹsùn àsọ́wọ́tán irú ẹni bẹ́ẹ̀ kó má kú nínú irun títí ègbọ́ ohun pé òun ya fún àwòyẹ jìdá rẹ àbí kí egbò ohun ó mọ̀ pé iṣó ohun tó ba àlùwàlá jẹ́ òun náà ni òun náà wà. bákan náà ànáwó mo lè mọ̀ sẹ́kọ̀ àlùmọ̀sẹ́gìrì káfọ̀n oorun tó ti wọnú oorun tó ti wọnú kí ló ń ta àkókò oorun tó ti wọnú orúkọ oorun mi wà tó yẹ kẹ́rin ọ̀nà kì í so oorun tó wọnú èyẹ ń tògbé kí ìjọba kẹrẹ lẹ́gbẹ̀ẹ́ yẹn dégé ní níta jí yóò tají irú oorun yẹn sì rèé tí ìjọba jáde lábẹ́ ẹ̀ ó ti mọ̀ ṣùgbọ́n mi ló ti wọnú kódà kó mọ́ ti gùn tóorun bá ti wọnú ó bá a lò àlájẹ́ àníbà àbàfọ́lá ó ní àlàyé wìká òṣà ì yẹ pé ojú la fi de abẹ́ ẹ mọ wìká ó ní pé ẹ wo bí àwọn òkàkọ́lá àbíkan tí wọ́n dé ẹnu tàbí dé ojú ẹ̀ ẹgbẹ́ bá dorí ẹ̀kọ́dọ̀ nǹkan lè dábàá rí tẹ́ bá ti sí nǹkan yẹn kọ́ ó ní ìdánú ẹni bẹ́ẹ̀ lójú ṣe rí ojú ló dé abẹ́ àmọ́ ní náà ẹni tó bá ti wá sùn falẹ̀ àtàwọn àgbà àkóyè àtàwọn ọ̀la tí èso mo ojú ló abẹ́ ni pété bá ti sùn kò mọ tó jáde lábẹ́ rẹ̀ mọ́ kò tí ò bá ti sùn yóò sì mọ̀ pé àjàre ẹni tó bá ti wá sùn tó wọnú kódà kó mọ̀ pẹ́ sọ́nà ìmọ̀ ìkórè oorun tó bá kù tó wá pẹ́ hàn lè sùn láàrin three minutes nígbà míì bọ́dẹ́ ni tó sọmọ ìṣaláṣí nígbà kan tó gbẹ̀rún dúró láàrin kàdúyàyà ó bá tún ti rìn tó bá fẹ́ ti kọ́mọ̀ abúlágbájá ẹ̀dí ẹgbẹ̀rún àwọn òtíso àwọn ẹ̀dá àwọn ẹ̀gbẹ̀ ọtíso òyìnbó tó ti tó ti ẹrun òun òkè lẹ́nu ìṣẹ́jú mélòó òtíso àtọ́ àwọn ọtíso tó lẹ́ni tó fi ẹrun kò mọ tí ń ṣẹlẹ̀ mọ́ pọ̀ tí ẹ máa kán tó gbé báyìí tẹ́ pé kò sùn rọra bẹ́ẹ̀ kó bá sọ gàwọn jẹ́ mọ̀ pé òun tó ní kabara ti kẹ́rẹ́ lá ní ẹ̀jẹ̀ rẹ̀ ó mọ̀ irú yẹn ẹni kò já alùwàlà yẹn ló fi wá nu hadith anis tó ní gbà mí sáni bí bá ànábì bá tẹ̀ jáde sáwọn pàápàá jùlọ yẹn nù ṣáì àwọn gbà mí àwọn máa ń bí kéèyàn máa tó gbé díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ mi ti fẹ́ máa sùn kánà mi ti jáde àwọn òsì ní sàlùwàlà ó bẹ̀ pé ìfẹ́ ń ṣe yẹn wọ́n bẹ́ẹ̀ lómi sàkárì gẹ̀ irú ìyẹn ìjà lọ́wọ́ àgbọ̀n tó bá ti wọnú kódà kó mọ́gùn tó ń túntọ́ ti ń lálàá mọ̀ pé ìyẹn òyìn tó já lọ́wọ́ lánàá. mákẹ́nu tó já lọ́wọ́ lánàá sàwọn àlọ́ làákìlì tí làákà èèyàn pé ọmọ ti ń bẹ̀ mọ́ kéèyàn máa ń lu mọ́ ti ń ṣẹlẹ̀ mọ́ gbèsè kọ̀rọ̀ bóyá ó mú mu kó mu ni ó ti ń rí ikú ìgbé sálọ atọ́ ló bá mọ kí nìkan ní bá ń rí ikú ìgbó mọ́ ti ń rí mọ́ àlọ́ ara ẹ̀ tó bàjẹ́ àbí yóò rẹ̀ ni kàlẹ́ ìgbìmọ̀ bóyá ó fẹ́ǹtì ó fẹ́ǹtì lójú ẹsẹ̀ bá ń sáré fẹ́fẹ́fẹ́fẹ́ lẹ́ẹ̀lú gbígbé létí láàrin ìṣẹ́jú márùn-ún lára ẹ bá balẹ̀ tó bá fẹ́ gbé ìrùdú òun ní wàá fẹ́ jọ ìrìn ká arákùnrin lè ṣàlù àlá pé kò mọ tó ṣẹlẹ̀ mọ́ kí ló lè ṣẹlẹ̀ sí nígbà tó ti fẹ́ǹtì ẹ̀ mọ̀ bóyá ó ti ya tó òun ò ṣe kí ni kò mọ̀ ń gbà wọn mẹ́fìlẹ́yìn ilé ẹni bẹ́ẹ̀ àlọ́ aláì ti já bákan náà kéèyàn fọ́ kan abẹ́ rẹ̀ kí ìka bí aṣọ direct ló fọ́ kan ojú ara rẹ̀ ẹni àlọ́ alá náà ti já ó yẹ pọ́rọ̀ pọ̀ lórí ilé ìdúgbò tó fẹ́ lékè òun ni aṣọ yìí nǹkan tí ò bá mọ̀ mọ̀ nǹkan tó yẹ pé kì í ṣe torí adùn ló fi ṣe torí alẹ́ rí kẹta náà bí ní tìbí pàṣẹ ara lòun náà kò já àtìlẹ́yìn nìkan ní oṣù kìíní kò já bẹ́ẹ̀ ti fẹ́ lọ́kàn balẹ̀ òní pé ẹni tí ó bá fọkàn abẹ́rẹ́ dàrẹ́ẹ̀tì kí èsì lábẹ́ aṣọ àgbàlẹ́ ìbàjẹ́ bákan náà nínú tó tó bá lọ àjẹ kéèyàn lọ jẹran rànkúnmí ẹni gbogbo alákàmọ́ jẹran wọ̀rùwọ̀rù ń bí àìbéèrè fẹ́ràn kí là ń jẹ torí pé rànkúnmí kéré àbí ẹ̀kọ́ láwùjọ wa kájọ́ ìjọ tó máa ń pa rànkúnmí tó bá ti ọ́bẹ̀ ẹ̀dàkùn ẹran tẹ́ fi fi lálejò irú ẹran wo ni o tó tó bá ti lálù àlàtẹ́ tó bá ti jẹran rànkúnmí àlọ́ àlẹ́ ìṣe kíni òtìjà báàbọ̀ báàsún bá jẹ́ tútù tó bá lè jẹrẹ tútù gbogbo ọ̀nà tó bá gbà jẹrẹ dànkún mí àti já àlùwàlá rẹ̀. Ṣébùsọ̀ sọ̀rọ̀ àdìsí Jábir ibn Samura ó ní àmọ́rọ̀ náà rà sọ́lá àna tawaddu'a min luhumil ibil. Ànábì pa aláàbí bá bá di jẹrẹ dànkún mí káṣá lọ́la wàlá àna tawaddu'u min luhumil ghanam. Wọ́n tó bá jẹrẹ mẹ́ẹ̀ yẹn ní ṣe àlùwàlá wọn lánàbí jẹ tó tánàbí ṣàlùwàlá níbi àdéhìí kan ẹni tó bá wú yẹn ni ànábì ti jẹ́ ń bi míì bí àdéhìí jáde tó ní ànábì kan yọ ẹnu rẹ̀ ó sì kírun ó ní yẹn gan ni tánàbí ṣe gbẹ̀yìn ayé àlùmọ́yìn pé ẹni tó jálùwàlá lẹ́ran rà nǹkan ní ẹni pínlẹ̀ yorùbá ní sọmọ sọsọ ìrìnlọ́wọ́ ti jẹun aláta àlùwàlá rẹ̀ bàjẹ́ kò bá jẹ mọ́mẹ́rin ọjẹ́ kò bá jẹ kára ẹni àlùwàlá rẹ̀ bàjẹ́ gbogbo àwọn oúnjẹ báyìí ò balùwà lájẹ́ nípa ikú balùwà jẹ́ ìrìn kí n jẹ ẹran ẹ̀rà nǹkan mi kò bá àlàpà kò bá ẹ̀ràn bá dín òun ló balùwà lá ìrìn bákan náà. àwọn kankan wà bẹ́ẹ̀ pé kò já lùwà láwa bẹ́ẹ̀ lómi ni mo rò kó já lùwà lá ẹ̀yà ńlá padà máa kọ́ ní jọ́mi kí a fa bàmọ́ lórí eléyìí náà kò sáà àwọn ẹlẹ́mọ̀ rúkà nǹkan jálù ọ̀la tó fi jálù ọ̀la wa ẹ̀rí pé ìkànnì tí mo kọ́ mẹ́nu bá ń sìn ká jẹun aláta àrí pé jálù ọ̀la àwọn kẹ́mínà tó máa jọ sáà ẹlẹ́mọ̀ rúkà jálù ọ̀la tó fi já alù ọ̀la pápára mo ṣàlàyé fún wa sọ́nà kò sí wọn mọ̀ fún wa. وصلى الله وسلم على نبينا محمد